ló jẹ́ bó bá dẹ̀ fọ́ mẹ́ràn ẹ̀ràn wá bàjẹ́ ó ń ṣèkà ó tilẹ̀kùn gbogbo ayé pátá bó bá tilẹ̀kùn ọkọ tó títí lé ilẹ̀kùn ọlọ́run ọba mi ń kọ́ ṣòrí tí kò sóhun tó pamọ́ o níwájú elédùnmarè kò sóhun tó pamọ́ o níwájú ọba ògo. àṣẹ lẹ̀ hmm, àbọ̀ wá bá ní o. àṣìṣílẹ̀ làbọ̀ wá bá. rúpinlẹ̀ ọ̀rọ̀. Ah! abẹ́rẹ́ dùn sí ojú àgbà mi ta ni òun ẹ̀dùn tí ò bá mi lọ mú mi ò rọ́mọ ọmọ mi o. Mami, mami, mami, mo ti sọ fún yín pé kẹ́ ẹ yé sunkún mọ́. Ẹ ní láti sunkún náà o. Àwọn ọlọ́pàá ṣì ń ṣiṣẹ́ wọn. And èmi mọ̀ pé bọ̀dá mi ṣì ń padà bọ̀ wá bá wa nínú ilé. He's coming back. Àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́. Ṣé ibi tó yẹ kí wọ́n jókòó sí ni? ibi tó ti jíjẹ́ kọ́ ló yẹ kí wọn náà wà kó máa bá wọn jíjẹ́ kẹ́ máa wá bẹ̀jẹ̀ máa mami wo ni mo ṣe dé láti police station mo ṣe dé sínú ilé ìnìyàn yín náà ni mo ní kí n wá wò ó yẹ kẹ́ mọ̀ pé ọ̀rọ̀ bọ̀dá mi lara. ó kà mí lára. má wà wò mí ibi kan ló yẹ kó wà ọ̀hún ló yẹ kó wà ibẹ̀ ló yẹ kó wà torí orin tẹ́ ẹ̀kọ́ sí mi létí láti bí oṣù kan náà nìyẹn máa rí a máa rí a máa rí orí tẹ́ ẹ̀ kọ́ sí mi nìyẹn. mami jí bọ́lá ń padà bọ̀ mami. Ah! ẹ̀rọ ayé mi báyìí àsìkò tó yẹ kí ibi ọdọ mi kó digi àlọ́yé. mami ṣé bí fine. Ah, ó fine. ṣe láìkẹ́. mo láìkẹ́ ó fine. ok. mo tẹ láì kọ́lọ̀ yẹn wọ́n fi ṣe kìnní ẹ̀ ó fà yín ó fà yín. mami ṣé ẹ láìkì bí lóòótọ́ àbí ẹ kàn fẹ́ kí n feel good lẹ́ṣẹ̀ lẹ́ láìkẹ́. ó ti o ó fine mo láìkẹ́. kọ́lọ̀ tó fi kọ́ ní nǹkan. ó fine táìsì náà dé fine. ẹ̀yin ni mo ṣe fún. Tíbọ́lá. yes mami tí yín ni. èmi ló ṣe léèfó. bẹ́ẹ̀ ni màá èmi ló ṣe ilé yìí <laughs> yes ma yes. ẹ gbà mí. kí ni nǹkan náà. mami ṣe rí bí ẹyin yẹn mo ṣe kẹ́ lè máa gba atẹ́gùn bẹ́ẹ̀ ni o tẹ bá fẹ́ relax. jíbọ́lá mami. èmi ló kọ́lé yìí fún. bẹ́ẹ̀ ni tí yín ni ma. eré àbò tán. mami ẹ̀yin lẹ ní ẹ̀yin àti ẹ̀lẹ́ máa gbé bẹ́ẹ̀ tó fi máa lọ́ọ́lé ọkọ tiẹ̀ yes ma. ọkọ mi a dà fún ẹ ojú ò ní tiẹ̀ ò ní ṣàṣetì gbogbo ohun tó bá ń dáwọ́lé a máa yọrí sí rere wọn ní kó bẹ̀rẹ̀ ní kó bá yàn wàá máa wá lọrí wàá máa bọ̀rẹ̀ gbogbo tó bá ń ṣe báyìí ó máa máa yọrí sí dáadáa ni ojú ò ní tiẹ̀ wàá rọ́mọ kẹ́ ẹ̀ wàá rọ́mọ sì kẹ́ ẹ̀ ah ayé mi eh? má bò ó nù. mami ẹ jù sáà mi ní àti mẹ́rin mu ọ ẹkún ayọ̀ mi jọ̀wọ́ tètè ṣó o bá tètè sílẹ̀ fún ayọ̀ mi. èrè ayé mi báyìí èrè ewúrẹ́ ti fi gbọ́dọ̀ jẹ. ọmọ aráyé ti sọ gbogbo ìlérí ajíbọlá wọn ti sọdún fún ọmọ lọ́wọ́ kí ni mo tún ṣe mi ò rọ́mọ mi ìwọ mi tí mo fẹ́ wá gbà ìwọ mi ló ṣe fẹ́ ṣe èmi tó Tájíbọ́lá ṣe fún mi rèé o. mami ẹ má sunkún mọ́. ló tó ṣe fún mi rèé o. mami ẹ má sunkún mọ́ ẹ ní láti sunkún. bá a ní má kẹ́ mọ́. ẹ jẹ́ kẹ́ mọ́mì Dayọ̀ darling woman yóò bọ́lẹ̀ o bóyá kó lọ pè wọ́n kó bá wọn sọ̀rọ̀ she has refused to come down. Fola. Fola. Fola. bọ́lẹ̀ ò lè máa kí báyìí tí wọ́n bá ń ṣe báyìí kí ni ìyá tó wà nílé ní láti ṣe come on you need to be strong and everything ma wa okay ẹ kò mọ kí mi gan fúnra mi mi ò ní sí mi until tí bá rọrẹ mi ẹ bó bá tí wọ́n bá ń ké kí ni káwọn ṣe wọ́n máa ké ni. Ọlámídé. mọ̀mí wọ́n ọlọ́run máa fún wọn rí mà àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ wọn wọ́n ti aṣọ wa pé in due time wọ́n máa rí ibi kakọ farabalẹ̀ ni mà. ọlọ́run máa fún wa rí lọ́tún sọ. a máa rí wọn. ṣé o tọ́wé nìyẹn èmi ti mọ̀ mo ti mọ̀ pé ṣe lọ́mọ aráyé fẹ́ fi bí ọmọ mú mi wọ́n fẹ́ ti bí ọmọ mú mi yìí gbogbo ọjọ́ tí mo ti wà láyé mi bá tẹ̀yọ jẹ́ mi kí tẹ̀yọ bá dáa ṣé ibi tó fẹ́ gbà wò mí ni ibi tí mo lọ́nà fẹ́ gbà wò mí. mọ́mí ẹ̀ láti ṣèkà ìzí màá ọlọ́run á fún wa rí. ìdìbọ́lá ìdìbọ́lá mi ibikíbi tó wù kò lè wà máa rántí ipò tẹ́mi yé máa wà nílé àfi kí n fojú rí wọn jìbọn kí n rí ẹni jìbọn ayé mi o tani mo ṣe bá bẹni tí mo ṣe kọ́ gbọ́mọ mi lẹ̀ wọ́n jọ wáyé. ó ga o bó di di èèyàn láì ṣẹranko láàdídé rí wọn mọ́ báyìí àgbàlagbà for that matter kí ló wá ń ṣẹlẹ̀ nínú kọ́ńtì wa yìí. ó ti sú mi pátá kó má lọ jẹ́ pé ọkùn jíbọ́lá wọ́n mú ọmọ kúrò nílé ni. àdúrà wo ló ń sọ ẹ báwo lè máa mú ọmọ kúrò ẹni tó níyàwó tó níyà kí ló fẹ́ fà yẹn. Eh, but ibo ló wá lè lọ láti jọ ẹ. ṣe ẹyẹ mímọ mímọ. ẹ ṣe lọ́wọ́ àwọn tó máa báyọ̀ yẹ nǹkan wẹ̀ yẹn ó yà lọ. ṣé mi ò fẹ́ sọ rẹ̀ fún iye fún fẹ́ni tó ń kírun o ah, lè ṣe pé o mọ̀ o ṣe mọ̀ mọ̀ pé they are called muslims. àjò ni nàá a ní láti ṣáájú kọ́ mọ ibi tí ọmọ wọn wà náà wọn kì í ṣe ọmọ kékeré náà àgbàlagbà là ń sọ̀rọ̀ ẹ̀yìn náà. bàbá wọn sọ wọn máa jẹ ọgbọ́n ti sọ èmi ok i know a máa rán kùbí jíbọ́lá ok can i serve you now jẹ́ kí n sáà wọ́n jẹ. all right mo bọ̀. ah orí ní káàdẹ̀ bọ́ o orí ní kábà sọ̀rọ̀ ayé. ẹ kàn ṣe nǹkan tó bá fẹ́ ṣe gbogbo ìgbésẹ̀ tó bá sọ pé àwọn fẹ́ gbé lórí ọ̀rọ̀ ẹ̀ fi wọ́n lẹ̀ jẹ́ kán gbé mo fọwọ́ sí i ṣe ti gbọ́ kò yí sí nǹkan èèyàn sọnù lásán gan èèyàn wa ká tún ṣẹ̀ wá sọ odidi èèyàn tó bá ti láwọn fẹ́ lọ fi nǹkan wá jẹ́ kán lọ fi wá o wọn ò ṣáà kì í múyàn lẹ̀ lọ́hùn wọn ò dẹ̀ lè débi tán ti fẹ́ lọ wá ń sìn kó sọ wípé wọ́n bọ́wọ́ wá ń bẹ̀ ò bá pásọ ò bá aláwọ ò bá àfa hmm, anyway tán bá fẹ́ lọ fún wọn lẹ̀ kẹ́kọ̀ọ́ máa lọ. nǹkan tí mo ṣe ní kí wàá sọ fún yín náà nìyẹn wọn ò lè fẹ́ ṣe nǹkan tó pọ̀ tó yẹn kí má jẹ́ kí gbọ́ sí i mo ṣe ní kí n wá. ó wà òkè iṣẹ́ mọ̀ pé ìrìnkún náà ni. Hmm. Hmm. ìrìnkún sí wàhálà ọlọ́run máa ṣe ètò dáa lágbára ọlọ́run ọkùnrin bọ́lá ẹsẹ̀ wọn méjèèjì báyìí ni wọ́n máa fi rìn padà wá bá wa. àní bọ́lá burúkú kọ̀ọ̀kan sí wọn wo tètè wá máa lọlé ilẹ̀ tí ń ṣú ti gbọ́ má fò rìn ó yẹ tí wàá máa lọ tó bá ti délé kò pè mí o kó bá ń kọ́ ọmọ mi tó bá ti délé o. Ah. kò sóhun tó pamọ́ níwájú ọba ògo kò sóhun tó pamọ́ níwájú Elédùmarè kò sóhun tó pamọ́ níwájú ọba ògo. ilẹ̀kùn ọlọ́run má tì í mọ́ mi o ee ilẹ̀kùn ayé má mú mi hm. káyé má dọ̀nà mi ríboríbo mẹ́ẹ̀fẹ́ ilẹ̀kùn ayọ̀ mi jọ̀wọ́ tètè ṣí o ó bá tètè ṣílẹ̀kùn ayọ̀ mi bá ti mọ́ o ilẹ̀kùn ayọ̀ mi jọ̀wọ́ tètè ṣí o oko tó lọ́rọ̀ òun ro òun ro wẹ́lẹ́wẹ́lẹ́ òun ro bẹ́ ò bá mọ oko tó kò ní dúró sójú kan abọ́ ń bọ̀ fúnníṣẹ́ mm, ṣùgbọ́n ilẹ̀kùn ayọ̀ mi jọ̀wọ́ tètè ṣí o ilẹ̀kùn ayọ̀ mi tètè ṣí o ilẹ̀kùn ayọ̀ mi jọ̀wọ́ tètè ṣí o. kí n rẹwájú kí n rọ́ lóore kí n wẹ̀yìn wò kí n rọ́ lóore ọ̀rẹ́ bí ọmọ ìyá èyí pọ̀. tọ́lá ni àwọn fáìlì sí mi ni kò ṣiṣẹ́ lórí àgọ́. ẹ mo ṣì ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ bọ́s àwọn ọ̀gá gbé iṣẹ́ fún mi wọ́n ní kí n bá wọn ṣe bọ́ tí mo bá ti ṣe tán máa get back sí i. how long ló máa tẹ̀yẹ̀ tó máa fi ṣe tán. Um, in an hour's time. máa kó jù bẹ́ẹ̀ lọ kó sọ wá important ti gbọ́ ọ̀rọ̀ àgùsù wa lọ. ọ̀gá ọ́fíìsì náà ni mo bọ́ sá. ọ̀yẹ́. Oh, mo fẹ́ sáré step up fún bíi thirty minutes ni ṣé kò sí. Ah, ọ̀gá nǹkan tí wàá rí fún wọn important sá o. ọ̀yẹ́ oh, kí ni. mo ní kí wàá béèrè pé nípa àwọn machine tẹ̀lé pé ẹ bẹ kó wọlé yẹn ni sá. ẹ àwọn yẹn máa máa ready lọ́la ẹ kó deliver ọ̀la rẹ̀ la. ok sá. what about our operators tó ní kó fẹ́ get. ẹ actually àti get àwọn márùn but àwọn tó kọ àǹṣẹ́ lórí lọ́wọ́ sá. ọ̀yẹ́ oh, well make it very fast okay. ok sá alright sá alright sá. ṣáàjọ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ọ́ tó bá ti gbọ́ lu dé tọmọ mi bá ti gbọ́ olùdé ṣáà máa mú bọ̀ máa mú bọ̀ o máa mú bọ̀ o máa mú bọ̀ kí fojú mi rí o o ṣe òkú tọ́jú mo mí ìsì ẹ o mo mí ìsì ẹ ó dà o kò burú ọkọ mi àmì ọlọ́run àmì ọlọ́run. àlàáfíà fún yín o. àlàáfíà fún yín náà. ṣé ẹ bínú pé mo pàkúta sọ̀rọ̀ yín. ó tì o. Hmm, olúwa ló rán mi sí yín. olúwa sọ fún mi wípé ogún kan sọ nídìílé yín bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. ìyá ṣe mọ̀ wípé ìràwọ̀ tó bá ti já kì í tún ṣe é so mọ́. ìyá wa ẹ má fi ọlọ́run sílẹ̀ o mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ ọlọ́run dáadáa torí wípé ayọ̀ sì ń bọ̀ wá àlàáfíà ni fún yín oko tó lọ́rọ̀ yìí òun ló wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ pásítọ̀ òun tẹ́ ò bá mọ oko tó kò ní dúró sójú kan abọ́ ń bọ̀ fún ní iṣẹ́ mm, ṣùgbọ́n ilẹ̀kùn ayọ̀ mi jọ̀wọ́ tètè ṣí o ilẹ̀kùn ayọ̀ mi tètè ṣí o. báwo ni iṣẹ́. Very good báwo ló dókítà. ṣùgbọ́n kí mo tún láti pòun náà kò gbé fóònù. Um, bóyá wọ́n bízì. Eh? so kí wàá ní wọ́n sọ pé ó ṣẹlẹ̀. Mm, nǹkan tí mo fẹ́ sọ ń sìn um, are you sure you can take it when I say it. Oh, is it that serious? kí ni nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀. Are you sure you can take it? Baby, come on now. Is everything okay? Of course, everything is fine. So, kí wá sọ pé dé? I am pregnant. Ah, yes. yes. She wọn ṣé wọn ló sọ yẹn fún ẹ àbí dókítà ló sọ bẹ́ẹ̀ fún ẹ kó ti lóyún. ṣebí mi sọ pé mi lọ sọ́dọ̀ dókítà láàrẹ dókítà ló sọ bẹ́ẹ̀. oyún ta ti ń dúró forever. yes I told you I told you <laughs> I told you yes I'm pregnant feel it. <laughs> hey, hey, farabalẹ̀ nínú ọ̀la má ṣe nípa ọkàn wò ṣe wàhálà ọkàn mọ́. So I'm gonna go upstairs and change. Okay. And okay. Eh, mo ṣe favorite. Let me get you. Why, why? Yes, now. This will be the last day to my shake. Okay. All right. We need to celebrate, baby. mi sọ̀rọ̀ mi dayọ̀ ẹ bá mi jó ni olówó orí mi ẹrù jẹ̀jẹ̀ a lè ah. lè ṣe. Ah, ẹ wo àbúrò mi yìí pọ̀. ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ gidi gan ni o. ó pọ̀ gan. ó ah! mọ this outfit is beautiful. mo ti mí ìsìnyẹn anyway. ah yes ìwọ nìkan ló ń dá gbádùn nínú bíbá ẹ báyìí oh. ló ń dá jayé ń bíbá. kí ni a fẹ́ bọ́ lọ́hùn fa. Hey, Hey, I'm yeah. àbúrò mẹ́ díẹ̀ náà ni díẹ̀ ni díẹ̀ ni ọmọ ah, ah, pé mi ò mọ tí mo àmọ́ tí ayọ̀ ní ìkànnì ọtí ayọ̀ lélẹyìí o ah, eh. sísá ṣe wà ókè. Hmm. àmọ́ fọlá fọlá ó ṣe mí kí ló tún ṣẹlẹ̀. ó ṣe mí Aha, ah, ah. ládùúgbò bẹ́ẹ̀ mi àti ẹ̀ bá ṣe lẹ̀ pọ̀ tó bá ṣe máa ń sọ̀rọ̀ from time to time ah, adúrú nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ ò dẹ̀bù mí gbọ́ títí títí títí títí ẹ fi mú gbogbo ẹ tẹ fi ń tò lẹ́yọ kọ̀ọ̀kan tẹ fi ń tò lẹ́yọ kọ̀ọ̀kan tó fi dodi ń di ó dẹ̀ pé mi kò tiẹ̀ wọ́n ra já mi sí lónìí ráńpẹ́ ó ṣayẹ. sista mi ṣe rí bẹ ṣe wà surprise tẹ ṣe dé bàtẹ lanú lẹ pé ẹ bẹ́ẹ̀ lèmi náà débi ni mo ṣe ha ha mo sì nà three days ago wọn kò jíde bá pè mí pé ah òkè o ètò kéré inú ẹrù mi àti tó tóbi o tí mo mọ̀ pé necessary ni o kí n má kàn kó japa jáde sí wàásù ìbáyọ pé kí n pààkì pé a fẹ́ change bí tá à ń gbé yàn án lọ sí new house ṣe mọ̀ bó ṣe drop rẹ̀ fún mo tún wo fún mi pé ṣé mi lọ pè àbí mi because mo rí pé mo ti ní ẹ̀ glory mo ti ní ẹ̀ great things like ògo ti dé hmm. ha hmm. tí mo wọ bíbáyìí ẹ̀rọ ló ń bà mí. lọ́rọ̀ kan uncle jíde ló ń ra bíbá ìfọ̀ ẹ̀ láàrin ìjẹta lẹ́nu yìí ah, just like that just like that kí lẹ ti gbọ́. aṣọ ah, tó kù ó kù tẹ bá rí owó tó jẹ́ pọ́sítì account mi mo kò dédé mo gbangba fún mi tiẹ̀ sí ní very close mo fẹ́ boko ní ìdíkọ̀ necessary kì í fi wọ̀nyí nínú. owó àti mi ó tún fún ẹ lówó sí i ha hey. my sister. Oh mi pe o tún fún ẹ e lówó kún adúrú gbogbo nǹkan tó ti ṣe kalẹ̀ yìí. money like oúnjẹ mo sọ fún money but mi ì lè máa disclose e fún yẹn má worry èmi ni mo mọ ní ẹni mara mi. olúwo máa ṣe ṣe rí i pé ọba alára ló bàtà mi ah! ọlọ́run bó kọ̀ ṣe bó ṣe òun ló ṣe máa ń ṣọlá ẹ̀ hmm. ah, olúwa ló mà ṣe yìí. ẹ rórin tí mo fi wọlé. ẹ eh? hmm. àbúrò mi so ìwọ ló mú gbogbo bí bàbá yìí olúwa ló ṣe èyí èyí kan. olúwa ní olúwa ní. congratulations congratulations. ah thank you i'm so happy for I you. i swear no ah. now. sori bó ṣe wo olúwa ló ṣe ń ṣọlá bó ṣe wọn ló máa ṣe ń ṣògo ẹ. ara tó bá ti wọ ọlọ́run bá ó ní kó máa eh, fi gbogbo kó wa wá dá ó rí gbogbo ìgbà tí gbogbo talákọ̀ọ́kọ́ ṣẹlẹ̀ tá à ń banújẹ́ tá à ń sunkún àṣẹ òun padà bọ̀ wá kọ́ńsóòlù wa ó mọ yín pé mo sọ fún ẹ lọ́jọ́ kìíní àná mo ní bọ̀bọ̀ ẹ̀ mo ní kó gbà mo ṣe ṣe ṣe <coughs> mo lólùtùnú ló máa mm. padà jẹ́ fún ẹ. ó rẹ o ẹ ti rí i ó rè ó òun ló ti ń ṣẹlẹ̀ yó ẹ ẹ ẹ tó tó yìí aṣọ pọ̀ tó yìí <laughs> ó tiẹ̀ da ó yá oúnjẹ ló kù báyìí hmm. jíjẹ ah gbogbo ayé ni mo fẹ́ jẹ gbogbo nǹkan tó bá ti gbé fún mi báyìí lè máa jẹ. pápá òní máa jẹ tí ọba ṣáà ti ń ṣe májèlé. ok. ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá. Ah, nǹkan tún sẹ́sẹ̀ rà nǹkan tún síbí báyìí ajé kalẹ̀ síbi téèyàn máa ń wọ́n jẹ́ káàkiri ayé tó bá rí wọn bọ̀. ó yá ṣe kíá ṣe kíá o. Ah! bàbá jídé ó wí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀ ó ní wàá ṣojú wàá ṣẹ́yìn. ọlọ́run ló ṣe mọ́ mi. ó dẹ̀ ń ṣojú ìṣẹ́yìn náà ó tún wá ń ṣojú bí mo ṣe lérò lọ ò ní dààmú láyé ẹ wàhálà ò ní bá ẹ láyé ẹ ojú ò ní tì ẹ gbogbo tó bá ń dáwọ́lé a máa yọrí sí rere wàá máa bá àánú pàdé ò ní jìsàn fi ayé o ọwọ́ ta ò ní ká ẹ agbára ọlọ́run wàá máa wá lọrí wàá máa bọ̀rí iṣẹ́ ọkọ mi. kò tó pẹ́ mọ́ mi iṣẹ́ ọkọ mi. pápá jùlọ eh, mo ti bá yín arrange for driver tó máa ma gbé yín jáde. ah ṣé. àwọn ohun yìí driver náà. I can drive, mommy. Uh eh, mo need driver. Mo need the driver. mo need the driver. <laughs> Mo need the driver ọ̀jàre. Oh, no problem, mommy. Màá ní kó lola. bẹ̀rẹ̀ lọ́la. O So for in the meantime, I can fi mọ́tò náà wọ̀nyí. Ọ̀rẹ́ bí ọmọ ìyá mi ò ní kọ́. Bàbá Jídé ni. Ọ̀rẹ́ bí ọmọ ìyá. Ẹ káàsán. Oṣooju. Ah, oṣooju oṣooju. Mo wà ókè ẹ̀yìn kọ́. Abẹ́ òrí ni ṣé Dayo Dayo ti lọ school tiẹ̀. all right okay ẹ ṣe gan. oh tell me uncle Jídé kọ́ yẹn. àwọn náà ni. Fọlá ṣé o ò ro nǹkan tí mò ń rò. kí lẹ tún rò ṣé o fi pé uncle Jídé ti ń wà in love pẹ̀lú ẹ. in love. yes. ẹ̀mí nẹ̀ náà kí ló dé ṣé kò possible. kò possible man. kí ló rí. ó níyàwó and ẹ fẹ́ kíyàwó tí àwọn ìbá lọ mọ̀ ńkọ́. <laughs> tíyàwó ọba lọ mọ̀ bíi ti báwo ṣé ìwọ fẹ́ lọlé lọ sọ fún wọn ni ṣé o fẹ́ lọ sọ fún ìyàwó ẹ̀ lé ni. see see Fọlá let me tell you something sori bẹ́ẹ̀ mi ṣe ń wọ nkojúlé yìí ó ti wà in love pẹ̀lú ẹ̀ wọ́n sori nítorí pé ọkùnrin níyàwó lé ìyẹn ò túmọ̀ sí pé kò ní right láti fall in love pẹ̀lú obìnrin mi níta ṣé o mọ nǹkan tó ń go through nínú ilé ẹ̀ ni ṣé o mọ bóyá frustration gangan níyàwó tó ní sílé ni this man is in love with you ṣé o rò pé ó easy fún ọkùnrin láti fi gbogbo nǹkan tó ń ṣe sílẹ̀ láti máa monitor life ọkùnrin kùtùrù ó máa pè é lọ́sàn-án ó máa pè é láàárọ̀ ó máa pè é lóru ó máa máa béèrè ọmọ ẹ ó máa máa béèrè bí o ti jẹun ó máa wà bothered nípa ẹ. it doesn't matter. it matters. bọ́kùnrin ṣe máa ń ṣe nìyẹn tó bá ti wà in love pẹ̀lú obìnrin abó ti gbàgbé náà ṣé bí wọn náà ló sọ fún mi pé èèyàn kan ríran sí ẹ pé aláàánú kan máa tó wá ẹrí láìpẹ́ yìí ṣé o mọ̀ bóyá aláàánú tí wọ́n sọ yẹn òun ló ń kú jíde yìí àbúrò mi wọ́n máa gọ rẹ̀ this man loves you pẹ̀lú bí mi ṣe ń rí o. I don't think so. Oh you really? Yeah. You don't think so? Yeah. àlọ́nu mọ́tò àmà. Kò sóhun tó pamọ́ níwájú <laughs> Elédùmarè. Ah, Kò sóhun tó pamọ́ o níwájú ọba ògo kò sóhun tó pamọ́ níwájú elédùmarè kò sóhun tó pamọ́ níwájú ọba ògo. ẹni wo bẹ́gbẹ́ tìlà ó máa sáré kú ni orí ní ká dẹ̀bọ̀ o orí ní ká bá sọ̀rọ̀ ayé ayé lọ àwọn tán ọ̀hún ayé ayé ta ò lè bẹ́ẹ̀ bá. madam ẹ má wọrí ma ó máa stabilize as a matter of fact ara ẹ̀gbọ́n ti balẹ̀ ṣe understand ma ẹ má wọrí ma bẹ́ẹ̀ sí. how is she. she's fine now. Uh, doctor what's the problem. Um, there's no cause for alarm everything wa okay sir i think um, running school and that ọmọ ló fà but mo ti stabilize it. Yes, everything. So, go to hospital or anything? No, no, no, necessary. What about test? Shani, run I've test. carried out every necessary test, so everything is okay. You're sure? I'm very sure about that, sir. All right, thank yes, you. Sir. You're welcome, sir. Now, show this to me. Yes, she's inside. Doctor, thank you. Eh? You're welcome. All right. You, All right, madam, ẹ ṣé gan ni. worry. Okay, no problem. No worry, ma. Alẹ́ kò sí problem. Ṣé gbọ́n ma. All right, madam, ṣé gan pẹ̀lẹ́ sá kò tó ṣẹlẹ̀ yìí ọlọ́run bá ń jẹ́ kó ṣẹlẹ̀ sí i mọ́ ọlọ́run tó wà lókè á bá wa dá ọwọ́ bí dúró just take it easy. ọ̀gá lágbára ọlọ́run gbogbo nǹkan tẹ́ lérò òun lọ́lọ́run á yín nínú ṣe báwa ṣe wáyé arọ́ wa nìkan la lè pa fún yín ọlọ́run nìkan lọ́ba tó ń dùn ẹ̀dá nínú òun dẹ ló máa dùn yín nínú please just be safe for yourself please. Hmm. irú ìṣẹ̀lẹ̀ báyìí máa ń múlé ayé sùnyàn gbogbo nǹkan wá dàbí àkísà ẹlẹ́gbẹ́ àmọ́ gbogbo ẹ̀ náà bíbélì ní nínú ohun gbogbo ká ṣáà máa dúpẹ́. mo dúpẹ́ mo dúpẹ́. Hello? What? Okay, okay, I'm coming, I'm coming, I'm coming now. Yeah. Um, <laughs> so sorry, sir. We have to leave. And may God be with you guys and your family. Take it easy, okay? All right, sir. <sighs> um, site manager ló pè Okay. Only mẹ́ta nínú àwọn building yẹn ti collapse. what? how? I don't know. She could ṣáà sọ pé nǹkan kan anybody. Hang, but to pay me mí hospital to pé òun wà tó ní òun one lọ́sípítù òun wà lọ́sípítù àbí nǹkan kan kó tẹ̀ kó tẹ̀ hospital yeah because I don't even understand what is going on. ha wàhálà ńlá lélẹ́yìn. i'm in big trouble. ṣàgbọ́dọ̀ wọnú ilé ìlọsọ fún ọ̀gá ibà yìí. ẹni tó wà nù condition báyìí ó máa kú ni o. Mm nǹkan tá a máa ṣe ni wípé let's go there tá a bá débẹ̀ a máa mọ nǹkan tá a máa ṣe lẹ́yìn ìgbà yẹn please. I think that let's would be go, better. Let's go, please. Oko tó ọ̀rọ̀ yìí. Sista mi, gbogbo wa la sunkún. Ojú lòun ò rán wá ń ṣe o. Ẹnìkan ò tiẹ̀ wá rí nìkan rẹ̀ lẹ́kún. Ó mà ga ọ́. Ilẹ̀ máa ń jẹ́yàn. Ẹ́ eh? ah ṣé wọn ṣàbára jẹ jù. Ah, ta ló máa ṣe wọn ṣàtìgbè kúrò lára díẹ̀díẹ̀ a ṣẹ̀ṣẹ̀ jọ sọ̀rọ̀ tó ń sìn gan ni. ọlọ́run á bá wa tù wọ́n nínú á dẹ̀ forí jòkó ọ̀run. Fọlá. Hmm? Fọlá. mo dá yín lóhùn etí ẹ̀ mélòó. méjì. kí ni nǹkan tó máa fi ń ṣe. ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ mo fi ń gbọ́. sórí àtòrí ìkànṣe kan lọ́lọ́run bá ọ tẹ̀kẹ́ ọmọ ẹranko ò bá bàjẹ́ nínú igbó kò síbi tí ọmọ èèyàn ṣe fẹ́ dùn nínú ilé o. kí ni mí nìyẹn. mí nìyẹn ni wípé ikú ìyàwó Nkojide ṣé mọ̀ yí pé ọlọ́run fẹ́ fi favour ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run fẹ́ fi ṣílẹ̀kùn ayọ̀ sílẹ̀ fún òun ni o mọ̀ yí pé ọ̀rọ̀ yìí dàbí ibi téèyàn ti ń plan láti gbìngì sí tí kíkò dédé lálẹ́ wò níbẹ̀ àbúrò mi ṣo fẹ́ bó tọrọ you have to be wise o ní láti já ara gidi gan-an ni àsìkò tí òǹkù jíde ní ìdò obìnrin lẹ́gbẹ̀ẹ́ wọn gangan rèé bẹ́ẹ̀ ni this is the time for you to act as a woman you have to be there for him o ní láti máa wà pẹ̀lú wọn ní gbogbo ìgbà because eléyìí tíyàwó ẹ̀ ti kú yìí obìnrin tó bá ń rí lẹ́gbẹ̀ẹ́ ní gbogbo ìgbà òun ló máa fi ṣèyàwó next door. yes obìnrin tó bá rí pẹ̀lú ẹ̀ ló mọ̀ and this is the time you have to be there for him. I don't want you to miss this opportunity. This is a golden opportunity for you. Okay? Your time is here. This is your time, and please, my dear, make use of it. ó bá tètè ṣílẹ̀kùn ayọ̀ mi bá ti mọ̀ o. ilẹ̀kùn ayọ̀ mi jọ̀wọ́ tètè ṣí o. oko tó lọ̀rọ̀ yìí òun ro òun ro wẹ̀lẹ́wẹ̀lẹ́ òun ro bẹ́ ò bá mọ oko tó kò ní dúró sójú kan abọ́ ń bọ̀ fún níṣẹ́ mú. Mm-hmm. I'm coming. ilẹ̀kùn ayọ̀ mi jọ̀wọ́ tètè ṣí o ilẹ̀kùn ayọ̀ tètè ṣí o tètè ṣí ilẹ̀kùn ayọ̀ jọ̀wọ́ tètè ṣí o kí n wá ju ìró lóore tí báwo ló ti wà lóore. How are you? I'm fine. Ah, what happened? You are not happy now. You look dull. I'm fine. No mo rí ilé yóò fa yàrá kò sí kankan tó fa wọ́n àpò náà ṣé ń ronú ni. mi lè purọ́ fún ẹ gbogbo nǹkan ti sún èmi ilé ayé ilé ayé ti sún mi kó dàgbé everything ti pause ni àtìgbà tí madam mi ti kú everything ti change business ò lọ mọ́. it's okay it's okay kí ẹ má wà okay no no no no ṣe jà wé. ọ̀pọ̀. company mi lè ṣe nǹkan mọ́ àwọn òṣìṣẹ́ ti everybody mi lè sọ salaries mi lè bọ́ta ṣe mi ṣe tọ́ mi ṣe. please please wọ́n ní ọlọ́run tó ń ṣe ìbùkún tó kúrò ní ìdí àlọ́ so I believe everything is going to be fine so gbogbo ẹ̀ máa wà okay hmm? please na please for me. I'm just tired. so before I go, I will get a little food fold mi ì mọ bóúnjẹ taste mọ́ mi ti fún jẹ kẹnu in three days mo. don't worry I'm gonna get you food We need to eat now please be strong. Huh? Smile. Smile now for me. Thank you. Ah, kò sóhun tó pamọ́ níwájú Elédùmarè ó sóhun tó pamọ́ o níwájú ọba ògo kò sóhun tó pamọ́ níwájú elédùmarè ó sóhun tó pamọ́ o níwájú ọba ògo ẹni wo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti là ó máa sáré kú ni orí ní ká dẹ̀bọ̀ o orí ní ká bá sọ̀rọ̀ ayé ayé lọ àwọn tán ọ̀hún ayé ayé ta ò lè bẹ̀rẹ̀ bá tá lè lójoojúmọ́ à ń lè àsáré ayé tètè à ń lè àwòrán náà rún kò sóhun tó pamọ́ níwájú Elédùmarè kò sóhun tó pamọ́. Thank you so much. Hey, I'm and we ti prepare oúnjẹ yẹn sínú fridge. o tún bá mi ṣe oúnjẹ ni. of course just microwave it am. báwo ni ìfẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bá yín sí gbogbo nǹkan tó ń ṣe yìí ó ti yẹ kí n mọ feeling pé àwọn mi ò sí bí. dúpẹ́ lọ́wọ́ mi you done a for me like. but nǹkan tó yẹ kí n ṣe lè ní ṣe. no láti bá tọkọ mi ti kú yeah really try like. anyway thank you so much mo mo dúpẹ́ lọ́wọ́ ẹ. don't mention Okay. Let me go. So, um, ṣé o okay, àbí? Yeah, I'm fine. ọ bụba <laughs> all right hmm? you follow me to my house you come to my house hmm? you come with me oúnjẹ yìí dùn ah! ọmọ nǹkan kò sì yọ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ẹ̀yà ẹ̀fọ́ wọn. ah olúwo ṣé o mo dúpẹ́ o. come now. mo ń jèrè iṣẹ́ ọwọ́ mi lọ́wọ́. <laughs> Hmm, go as i'm coming coming. Hey. Eh. Come sit down, come. My baby, yeah, come, come, come. Come here. Where are you? Oh, she man, she make Oh, yeah, boss me, boss me, boss me. Come, let me play cartoon for you. Go and meet You want to watch Tom and Jerry? Tom and Jerry. Welcome. <sighs> I want to watch cartoon. Ah, oh ṣáàjà wà nǹkan gbélé e lọ́wọ́ ya plate okay. Mm-hmm. ah Fọlá <laughs> sọrí pé ọ̀rọ̀ tí àkúrápá bá sọ òde ọ̀hún ló ti wà ọ̀rọ̀ àgbàdẹ ni bí òṣèlú àrùn ó ń padà bọ̀ wá ṣe lálẹ́ mo rántí ìgbà yẹn tí mo máa ń sọ fún ẹ pé uncle dídè wọ́n lọ́ọ̀wé fẹ́ wọn wọ́n ń yàwó ní wọ́n ṣe kiri kan ẹ̀rù ń ó lè ṣe kiri mọ́ òun láti jọ jẹ mùrẹ́ yìí òun lèmi àti ẹ̀rọ ajọ́ ń bí àpì inú ayé hmm? báwọn ṣe yọ ọ̀tọ̀ mẹ́ <laughs> ah! ayé dùn jẹ́ gbìyà lọ. Ah, olúwa mo dúpẹ́ o oreo mm-hmm. olódúlẹ̀ ni. mo ṣáà ti ṣe nǹkan tẹ fẹ́ mm. ó dẹ̀ ti bọ́ sójú ẹ̀ ti bọ́ sójú ẹ̀ bọ́ sójú ẹ̀ gangan. nǹkan tuntun kí n mú ẹ létí ni pé oh. kò ṣáà rántí gbogbo mímọ yẹn ń bẹ̀ ń gbà yẹn àbí kò ti bọ́ sójú ẹ̀ báyìí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti bẹ́ẹ̀ yọjú ẹ̀ stẹ́ẹ̀tì bẹ́ẹ̀ sẹ́ẹ̀tù ẹ̀. <laughs> <laughs> Mm. abùmẹ̀. Uh-huh. tí bí tájọ sọ má gbàgbé wa. Ah, kí ló ṣẹlẹ̀ mo ṣe fún yín lówó lọ́jọ́ òun mi báyìí. Ah, owó màá ń pẹ́ tán ah, ó ti tán. ṣé fẹ́ sí gbálẹ̀ mi lórí ni. oúnjẹ ọmọ ni ó dẹ̀ ń lọ tìrìnrìn ń lọ tìrìn ń lọ tìrìnrìn ń lọ tìrìn ń lọ tìrìnrìn lọ́kùnrin mi jẹ́ máa jẹ́ lọ bẹ́ẹ̀ ó dùn mọ́ mi lẹ́nu hmm? má jò pé aláàtì jẹ́ ń tẹ̀ gbọ́ gbágámgbágám ok ẹ fẹ́ cash. ah mi ò fẹ́ cash. hey my princess oya oh, come come come come come come come. Mm. Mm. Mm. Well, kiss me. kúnlẹ̀ báwo ni <laughs> ìwọ náà mo fẹ́ pè ń sìn alpha kí ló wí wọ́n ṣe kí ni ah, ah, farabalẹ̀ farabalẹ̀ wọ́n ṣe kí ni báwo lọ ṣe máa withdraw contract kí ló ń Ah, no excuse Ah, ọmọ èyí tí mo ti ná síbẹ̀ gbogbo equipment àkọ́wọlé ńkọ́. One could withdraw it without giving us an excuse. Kí ni nǹkan tó kí ni ṣe nǹkan tó ń sọ yẹ ni ọmọ ìta ti kọ́ síbẹ̀ ni. Mánéjà wọn náà gbé kọ́lẹ̀ mọ́. Jésù. Kí ni gbogbo eléyìí nítorí ọlọ́ kí ni kí ni kí ni gbogbo eléyìí? Ah kí ni mo fi kí ni mo ṣe ń fẹ́ ta equipment ni ló mo fẹ́ ta equipment. you know what i'll call you back jẹ́ kí n jẹ́ kí n jẹ́ kí n jẹ́ kí n handle it for my people now all right. Ah. kí ni mo bí léyìí. kí lè ṣe mí lè ṣe mí ìyàwó kú iṣẹ́ tí ń bọ́ gbogbo contract mi náà ti gbà ìwọ lọ́hún kí kí lè ṣe mí. Ah. Ugh. Ah. Ah. urge me Ablative ló ń sọ̀rọ̀. Bọ́lá Latif. Uh-huh. Bọ̀ èmi àti ìlà tó ń chat nísìnyí nọ́mbà ò lè fi ń pè mí. Second line mo fi ń pè ẹ̀ ǹsìn. Oh, no wonder. Fọlá kí ló ṣe báwo ló ṣe ń sound by. I'm fine, I'm fine. Rárá o, ohun ẹ̀ yóò jọ tẹ̀ ń tó wá òkè. Sọ nǹkan tó bá ṣẹlẹ̀ fún mi gángan. Um, mo kàn ní one little problem náà. kí ni nǹkan náà. kò sówó kankan lọ́wọ́ mi mi ì dẹ̀tí sanwó school fún ọmọ so kò tó ń ṣe mí nìyẹn. ah ok tó bá ní sọ pé mo lọ́ọ̀yà ju àbí tèmi pọ̀ send account number ẹ̀ ń sìn. ok ẹ ṣe gan. send details account ẹ̀ sí mi ń sìn sìn. ẹ ṣe gan mo really appreciate ẹ ṣe gan thank you so much. kò tí kí ẹ kó lè tọ́jú ọmọ ẹ ọmọ ẹni lọ́la ẹni ò ṣùgbọ́n. sir i will do that just now. ilẹ̀kùn ayọ̀ mi ọ̀nà tètè ṣí o ilẹ̀kùn ayọ̀ mi tètè ṣí o ilẹ̀kùn ayọ̀ mi jọ̀wọ́ tètè ṣí o. kí n léwájú kí n ró lóore kí n wẹ̀yìn wò kí n ró lóore ọ̀rẹ́ bí ọmọ ìyá èyí gbọ́. Eh. ọ̀rẹ́ bí ọmọ ìyá. my princess. òun ṣojú. how are you. òun ṣojú òun ṣe. Hmm. how are you. abẹ́ òbí ni. Hmm. Eh. Fọlá báwo wà nìkan. Hmm. <laughs> mo rántí ọ̀rọ̀ yìí kò tí ń rí mọ́. àǹtí mi bẹ̀rẹ̀ kò sí nǹkan kan ti tán tí ah, mo ti tán ẹkùn ń wù mí báyìí ni bódì ló lára méjì ti lọ. kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gọ́gọ́ láàrin ìgbàwo sígbàwo tí mo kọ̀ sáré travel tí mo ní kí n lọ ṣọ́rọ̀ ajé díẹ̀ ló ti wá di pé gbogbo nǹkan ti tán kí ló dé báwo lè ṣe ṣe kí ló ṣẹlẹ̀ tí àwọn bó ṣe ṣẹlẹ̀ mo ṣàkóso pé gbogbo ah. ẹ̀ kàn dojú ni mo tí ẹ mú tó ti wá o. oríṣi ọlọ́run wa ah. àbí nǹkan tó fà á nìyẹn tí Dayọ̀ fi lọ sí skul. mi ò àti mi ò Dayọ̀ rẹ̀ lórí skul lọ báwo ṣe fi rí skul lọ ẹ mọ̀ yẹn tá ẹ mọ̀ yẹn skul ẹ mọ̀ yẹn owó skul fi sí tàǹsán fún Dayọ̀ ṣá. Ah. <laughs> Olúwa bá kò sí owó tí Dayọ̀ lè fi lọ sùn. Hmm. Ah, parí parí parí parí parí <sighs> ẹgbẹ́ báwo lè ṣe ṣe tó yẹ lọ báwo lè ṣe ṣe ìgbà wo sígbà wo ah, ọlọ́run ó dà ẹ a máa wá ni ṣe. àṣà ah, lè jókòó báyìí ká máa wòra wá rùn. kí ni mo fẹ́ ṣe. wo sórí ìwọ̀nba ẹ̀ tó bá wà lọ́wọ́ mi èmi náà kó lẹ̀ ìwọ náà ń ṣọmọ bẹ́ẹ̀ ó jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ mi ìgbà tí mo gbọ́ ẹ̀ ń júnà mo mo ṣe ń ṣe fún mi ó fìyà jẹ mí ó ah, fowó dùn mí rí wo gbogbo nǹkan tèmi náà bá ní lọ́wọ́ màá kó wá fún ẹ káàtì ìkọ́kọ́ lọ yanjú ọ̀rọ̀ sukọ ọmọ yìí náà ah, ọmọ olómo kò tí ì gbọ́dọ̀ máa jẹ nínú ìyà yìí eh, nǹkan tó kọ̀ wá bẹ́ẹ̀ ni pé eh, owó skul àwọn ọmọ olówó báyìí la mọ̀ wípé gọbọ ẹni ṣé wọ́n lè gbà ká máa sán díẹ̀ díẹ̀. àìgbà sán díẹ̀ díẹ̀ náà ló ṣe wà nílé tó bá tiẹ̀ gbà ṣe bí màá tiẹ̀ máa wá nǹkan ṣe wọn ò gbà ó. ọlọ́run ọba ah, ọlọ́run ọba mà ṣàánú rẹ̀ wọ́n mà jẹ́ ká ṣe ẹ̀sẹ̀. sú mo ti wà nílé látàrọ mo ti sunkún ojú mi sọ pé òun rán mi iṣẹ́ ah. ṣe rí ilé ìtawà yìí tẹ́ ń wò yìí afẹ́mọ ká má ta o. ẹ́. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. nínú ilé tá a wà yìí àfàìmọ̀ kẹ́ má ta ṣó ti wọ́ọ̀sì tó yẹ. gbèsè pọ̀ ńlẹ̀ àǹtí mi jíde jẹ gbèsè tó pọ̀. Ah, kò sóhun tó pamọ́ níwájú hmm. Elédùmarè kò sóhun tó pamọ́ o níwájú ọba ògo kò sóhun tó pamọ́. kì í ṣe pé mi bínú kì í ṣe pé mo bínú tó yẹn nǹkan tó kàn bí mi nínú ni wípé gbogbo tó lè wù kó jẹ́ ó yẹ kó jẹ́ kí ọmọ mi kó mu wá kó wá kí mi mo mọ̀ pé sọ̀mọ́dé ó ti lọ tíré bí ìlú ṣe dà ní ọlọ́run aṣáánú gbogbo wa ni ẹyọ kan tó dùn mí ni pé ó yẹ kó mọ́ ọmọ mi wá kó tiẹ̀ wá kí mi ó tán yàtọ̀ sí yẹn pé gbogbo nǹkan èmi náà mo rí gbogbo ẹ̀ mo mọ̀ pé gbogbo ẹ̀ dagun ó dẹ̀ sì máa dà sùúrù ni. Hmm. mo náà bínú mọ́ mi kì í ṣẹ́jú èmi náà ṣé owó school ọmọ yín láti san mi kò rọgbọ o kò rọgbọ nǹkan ò dá o nǹkan ò dá o. àdàlágbára Ọlọ́run lọ́la sùúrù ó máa padà dá ni ó ti gbọ́ ọkọ mi ó dá o mo ṣáà mọ ọmọ mi wá o wá wò mí o kò burú ó dàbọ̀ ó dàbọ̀ o. ó rìn mí ṣe mọ́. ibi ìbàyẹn ni mò ń gbé ibi tí mo dẹ̀ ti ń ṣiṣẹ́ ilé. Ah, ẹ jọ̀ọ́ bàbá wo bí yìí la béèrè. bàbá wo bí yìí. Eh. ṣé ládùúgbò yìí. ìyìn hmm, àdúgbò yìí ló ń gbé e ilé wọn rèé mo ti wá sílé eré kan ti ṣe díẹ̀ ni. ibi báyìí mi ò rò bẹ́ẹ̀. ọkú um, bóyá ẹ tí ì gẹ̀tẹ̀ ni tó ń try láti ṣe lálàyé um, ṣe rí bàbá yẹn àgbàlagbà ni wọ́n wọ́n dẹ̀ máa ń yíwọ́ padà in fact èèyàn kan tó popular dáadáa ládùúgbò yìí ni wọ́n. ibi ìbà ẹ̀kọ́. ẹ lè ṣó pẹ̀ dá wọn mọ̀. bóyá kẹ́ tún wo aráàlú dáadáa ó lè yẹ pé lè yẹn fẹ́ jọra wọn. ok ẹ ṣe gan ẹ ṣe. bò ọkọ mi ò máa ń tàn mí jẹ inú náà ni o dẹ̀ ṣú ọ̀ṣà ṣó dá ẹ lójú pé lẹ́yìn ni. ìbáyìí hmm. ni. because eléyìí tá à ń béèrè lọ́wọ́ gbogbo èèyàn tí wọn ò dá bàbá ẹ̀ mọ̀ tí wọn ò mọlé tó ń gbé yìí ẹ́ tó bá jẹ́ pé lẹ́yìn ni ó yẹ ká tiẹ̀ lè rí èèyàn kan tó máa dá mọ̀ kí la máa ṣe bá tòrọ lọ. Oh. Ah, Brother Lateef. Brother Lateef. Hello, Fọlá. Ẹ káàsán sà. Àlàáfíà ni. Ọlọ́run ah, ṣeun, Ọlọ́run ṣe. Ẹ eh, Fọlá, ó máa hùn mí kémi àti ẹ ríra ni. Káríra. Ehm, tó bá lè ráyè lọ́la ọ̀la náà máa dà. Ah, mo wà available. <laughs> Okay. To bá ti máa bẹ̀ máa lè sọ ibi tí wàá ti rí mi fún ẹ ibi tá a ti máa pàdé. ok ẹ dẹ̀ ṣe mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yẹn ṣe gan ẹ ṣe gbogbo ìgbà mi o ọlọ́run àwọn bá mi ràn yín lọ́wọ́. ẹnà kò tọpẹ́ ọlọ́run ló lọ pẹ́ ìwọ ṣáàkọ ti máa dúpẹ́ fọ́lọ́run. ok ok ẹ ṣe gan ọ̀rọ̀ ẹ kékèké ara yín. ara kò tẹkẹ ṣọwọ́. fọláfọlá fọláfọlá. jẹ́ sami. ẹyẹ ò sọ fẹyẹ pé kò ń bọ̀ ah, ah. nínú gbogbo ilé tó wà ńlẹ̀ ẹjọ́ torí ọlọ́run ta lẹ ń ṣe yẹsàyẹsà fún. sista mi hmm? ṣé mo sọ fún yín bọ́bọ́ tó di ẹ̀mí lórí Instagram yẹn ó máa ń pè mí pè mí pè mí. Mm, ọ̀pọ̀ tí mo ló díẹ̀ mi lórí Instagram ó máa ń pè mí dáadáa dé máa ń sọ̀rọ̀ dáadáa ó dẹ̀ tún máa ń sẹ́ǹdì owó sí mi. àbí o fẹ́ sọ yẹn fún mi ṣé kò sẹ́ǹdì owó sí ẹ bí. ó máa ń sẹ́ǹdì owó. ẹ sọ yẹn ẹ fi yẹn kún àbí o fẹ́ fi o fẹ́ fi pamọ́ fún mi o fẹ́ àìdẹ̀ fún mi sọmi <laughs> wàhálà yín pọ̀. kí ó sẹ́ni owó sí àbí kò sẹ́ni owó sí ẹ. ó máa sẹ́ni owó sí <laughs> mi. wo Fọlá ó fi dá mi o ó ah, àbúrò mi ṣòro wọn bílẹ̀kùn òkun wá tí èmi ò kì í ṣe ṣó ti yẹ ṣàrọ̀ ara fílẹ̀ láyé ara ẹ̀ kẹrọ àwọn asọ̀rọ̀ yín lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ àmọ́ nǹkan tó lọ́n fẹ́ fàyọ́ ń bẹ̀ hmm. àmọ́ nǹkan tó lọ́n fẹ́ fàyọ́ àmọ́ bóyá áńgẹ́lì ń tọ́lọ́run ra tiwa bẹ́ẹ̀ báyìí ṣó ti gbọ́ ṣàrọ̀ àwọn máa bá sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ààbọ̀ mi ẹ ṣe ló gbé nǹkan wọ́n ń send message sí mi èló ló ti send sí ẹ. Ah, ah, ah, máa ṣàkóso. <laughs> Babájídé yeah. ìrònú ìlú ṣì wà why now why ó ti pọ̀ jù náà. sọ fún mi ta ni ò ní ìrò ta ló máa ṣe tí ò ní ìrò síbi ṣe ní ìrò. o fine but ó má jẹ́ kó eh? jù kò sí solution fún. bí ṣe bounce back náà níbi nǹkan tí mò ń rò kò sẹ́ni tó máa ṣe tí ò ní ìrò. I'm gonna bounce back, but I gotta think about it. But we need to calm down. We need to calm down. We Ìrònú ò lè sọ̀tì nǹkan one day. nílẹ̀. Ìrònú ò lè sọ̀tì nǹkan tó one day. And e, like if you pé tí nǹkan bá ti rí báyìí, bóyá ká ká ká tún lọ sọ́dọ̀ àwọn tó jù like ká go spiritual bóyá afa. Spiritual. So like yeah, they will put more light like. I think we are in darkness. Yeah, but me, ò mẹ́ni ọkàn ta ni mo mọ̀ tó fẹ́ bá mi tí mo fẹ́ lọ bá. That um, baba that baba. Baba o. Baba nígbà tí um, baba kan nígbà tí à ń wá. Baba yẹn baba yẹn ti kú. Yeah, huh? yeah, baba yẹn ti kú, ó ti kú, ó ti kú couple of of months ago, ó ti kú. Uh. Everything. I don't even know. Okay. You spiritual things are you going? If you ask me, I don't, I don't believe in it. àlọsọdọ bàbá kan ó máa gbowó lọ́wọ́ ẹ ní ìyẹn tó ní ìwọ tó ní problem already Why is tó máa gbowó tó if you ask me kọtẹ́ mi ń rò tó dáa kí n máa ṣe gbẹ̀mí ṣe ń wo ilé yìí sìn kí n ta owó nìyẹn fi ń wo so irú lẹ́yìn sí ìwọ̀n pé tí bá tà máa kó yẹn jọ àfi mi sooner or later everything I pick up. mo ní capital and the only thing tí mo mọ̀ tó wà nílẹ̀ ilé yìí ni. ó tilẹ̀kùn gbogbo ayé pátá olóòtú bò rẹ̀ òde mọ́lẹ̀ ó máa rú ó ti lẹ̀kùn ilé ó ti ti mọ́tò ìfín tó bò yẹn dandan ó máa ru a kò sóhun tó pamọ́ níwájú Elédùmarè kò sóhun tó pamọ́ o níwájú ọba ògbó kò sóhun tó pamọ́. hello brother ti brother ti àìbò lẹ wà. ẹ lè rí mi lé ni mo kàn wá mi báyìí látẹ ọkàn ni mo ti ń dúró dé dúró dé yìí ẹ tó sọ pé ẹ lè rí mi lé ni o. later oh. Oh, oh, inú mi ò dùn inú mi ò dùn tí mi tún ṣe rí yín lé ni o. wàhálà. ẹ tún fẹ́ fún mi lówó ẹ ṣe bòye ẹ jẹ́ ń rí yín ẹ jẹ́ àfún rírà ẹ kò jẹ́ kí n rí yín. ọ̀rọ̀ ẹ ṣeun. ló kì fọláyìn ni ọkùnrin yẹn tó ń bá chat látijọ́ yìí èmi ni mo fún ẹ ní appointment pé ká pàdé tí mi ò wá mọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi ni babájídé mọ̀. what. the only thing tí ó mọ̀ ni pé mi ò tí kú. Nicola. No, no, go. Go. Go. No, fly, fly. Take Juma, take her now. No, no, no, Mamua. Yeah, yeah, yeah. Wait, wait, wait. No, Mamua. Juma, Juma, Ali, don't sit by. Ali, don't sit by. All of them, boy. Did it. Wait. Thank you. Hey, take it. My cold, Ali. Juma, she can. Oh. Make sure. Juma, no, no, no. I can't leave you here. I don't want to jump on you. You have to go. Oh, Mama, I'm going to. Mami, tọ́jú ìyàwó mi àtọmọ mi ọlọ́pàá ti dé ọlọ́pàá ti dé ọlọ́pàá ti dé máa máa gbé. yé yé o dùn mí. ètò ètò bá mi fún owó mi owó mi kò fi tọ́jú wọn. Go! Go! Go! bihamdi subhanallah ilaahi subhanallah subhanallah wa bihamdi allah akbar allah akbar àṣìṣílẹ̀ làbọ̀ wá bá ohun tó bá gbìn náà ló máa ká fọ̀nà burúkú pinlẹ̀ ọ̀rọ̀ fọ̀nà burúkú pinlẹ̀ ọ̀rọ̀ lílàlà òfin yín wẹ́ bẹ́ẹ̀ bá ga lábà lílàlà òfin yín wẹ́ ó tilẹ̀kùn gbogbo ayé pátá olóòtí bò ó èéfín rẹ̀ òde ìmọ́lẹ̀ ó máa ró. àmàlìyàrá máa fi tọ̀mí ìrìwáyà sí máa hàn. àǹtálí mùrí dùlíkùlì máa yùtàwá ọ̀hún. yàmàlìyàrá máa fi tọ̀mí ìrìwáyà sí máa hàn. àǹtálí mùrí duliku lima wakong, alhamdulillah ani. apa, mo bá yín dúpẹ́ fọlọ́run kẹ́yìn náà sì dúpẹ́ fún ara yín kẹ́ ẹ dúpẹ́ sọ́dọ̀ ọlọ́run fún ara yín níwòye àná ipò òkú lẹ́wà kọ́lọ́wọ́ tó sọ yín dàlàyé lónìí alhamdulilayi rabbi alamin olúwa ní la in shakartum la zidanakum wala in kafartum inna adhabi la shadid bá a bá ṣoore fún yàn tó bá dúpẹ́ á ṣàlékún oore fún un bó bá kọ̀ tí ò dúpẹ́ àwọn ọlọ́run bá jẹ́ ń yà ìyá ọlọ́run le koko abá dúpẹ́ fọlọ́run. bàbá afa. jíde tó gbé mi wá bí nǹkan. jíde àná ń jẹ jíde èmi ò mọ jíde o mi ò mọ jíde nínú igbó la ti bá yín lánàá nínú ọgbàrá ẹ̀jẹ̀ pẹ̀lú bọ́n tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín kọ́lọ́hún ó tó fi wá ṣe gàrí tíra yín ká tó gbé yín wá sáàyè yìí àti tọ́jú yín afá ẹ dúpẹ́ alihamdulilayi rabbi alam mo yín dúpẹ́ fọlọ́hún mo sì dúpẹ́ fọlọ́hún lórí ìgbésí ayé tèmi náà lórí ìmọ̀nà ẹ dúpẹ́ fọlọ́hún afá. bàbá naam. ẹ̀yin lẹ gbé mi wá bí. ọlọ́run ọlọ́run ló fi wá ṣe sábàbí yìí bọ́lọ́run ò bá ṣe àwọn ò nǹkan kan ṣe ọlọ́run ló fi wá ṣe gàrí tíra yín tá a fi gbé yín dá yìí. bàbá naam. ẹ jọ̀ọ́ èmi ń pa mi. tó wáyé tọrọ oúnjẹ ni ìyẹn kì í ṣe wàhálà láàyè tẹ wá yìí. fọlẹ́ burúkú lẹ̀ ìlàlà òfin yín wẹ́ àfà mo ti wo àbàjẹ́ gan ni o lè ṣàwọn nǹkan burúkú gan àfà bẹ́ẹ̀ ṣe ń wò mí ti ti pààyàn rí o ọlọ́run gbọ́ mi ti pààyàn rí lóòótọ́ àfà ó kábàámọ̀ gbogbo àwọn nǹkan tí mi ti ṣe yẹn ah, mi ò ti realize pé wàá burúkú ni wọn torí irú ìtọ́lọ̀ ṣe yẹn èmi tí wọn rò bó ti tọ́ fún mi tí mo ti kú bẹ́ẹ̀ ó dẹ̀ wá jí mi padà orí ńláńlá rẹ ló ń ṣe fún mi bóńgó tó wọ́n ń bá mi lẹ́rù sí tó ń bá mi lọ́kàn jẹ́ àfà ṣọlọ́ máa lè dáríjì mi mọ́ báyìí ṣọ lè dáríjì mi ṣá. ọlọ́ọ̀pọ̀ ọlọ́ọ̀pọ̀ ìgbàlódé ṣe rí nípa ti àforíjì ọlọ́run ọba kò sí bí ẹ̀ṣẹ̀ náà ṣe lè tóbi tó téèyàn wá ti túbà lọ sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run foríjì ẹ̀pẹ̀lẹ́ Ọlọ́run foríjì ń tọ̀ ọ̀hún afa Ọlọ́run ọba àlekíọ́lá sọ nínú Al-Qur'ani rẹ̀ bisimilahi rahman rahim olúwa ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha olúwa ní ẹni tó bá ṣẹbọ pẹ̀lú òun Ọlọ́run ọba òun ò ní dáríjì ìyẹn ẹni tó bá ṣe bọ́tí tó fi kú àbọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá kù téèyàn bá lè ṣẹ̀ ọlọ́run ò fi jiyàn àfà tẹ́ ẹ bá ti lè túbà tẹ́ ẹ sì bọkàn jẹ́ lórí àwọn nǹkan tẹ́ ẹ ti ṣe sẹ́yìn tẹ́ ẹ ṣe sọdá tó tọ́ọ̀bà tẹ́ ẹ wá fi gbogbo ìwà ẹ̀ṣẹ̀ pátápátá tẹ́ ẹ fi sílẹ̀ tẹ́ ẹ sì padà sí di rẹ̀ mọ́ láyéláyé ah, ọlọ́run forí jìn àfà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ànábì sọ pé at-taibu mina dhanb kàmọ́lá dánbẹ̀lá arábìnrin tí yẹn bá ti túbá kù níbi ẹ̀ṣẹ̀ kan tó bọ̀kàn jẹ́ níbi àwọn ẹ̀ṣẹ̀ kan tí o sì dédìí rẹ̀ mọ́ gẹ́gẹ́ bí ipò tí ó wà náà ni pé ipò ẹni tí ò ṣe ẹ̀ṣẹ̀ náà níbi àforíjì ọlọ́run ọlọ́run foríjì yín ọlọ́run ó dá ìdí yín ọlọ́run sì kẹ́yìn ẹ e wá ṣàdéhùn fọlọ́run ikọ́ ọlọ́run ó fún inú okun àtagbára nínú iman nínú ìgbàgbọ́ kẹ́ ẹ e má padà sídìí ẹ̀ṣẹ̀ wọn àfà. náà. so tí wọn bá ṣe ọlọ́run sí i ó wá sọ pé kọ́lọ́run má bínú pé òun ní ṣe mọ́ tọ́lọ́run bá dáríjì ó máa tún wá kẹ̀. insha ìdí tọ́lọ́run fi pera rẹ̀ ní gafur rahim òun náà nù pé òun ọba tí máa ń ṣàforíjì fẹ́ òun tí ó sì tún kẹ́ lẹ́yìn àforíjì. Allah akpọ subhanallah ọta. ọ àfa Ọlọ́run Ọlọ́run lè mi báyìí. ọ àfa Ọlọ́run ó dáríjì yóò tún kẹ́yìn. kí ni màá máa sọ fún un tó fi máa dáríjì mi gọgọgọ kí lè mọ ma sọ. Allah akpọ kò lè gbólóhùn tí gbogbo ayé máa ń pè náà ni tí wọ́n fi ń fọwọ́ jùlọ dọ̀ lọ. astagfurulayi astagfurulayi astagfurulayi. àbá mi ti ṣe bàjẹ́ gan ni o. àbá ẹ máa ṣe stick fara ọlọ́run forí. aa ah, mo ti ṣe wèrè gan. ọlọ́run forí ti wù. ọlọ́run máa bínú astagfurulayi. astagfurulayi ọlọ́run astagfirullah astagfirullah astagfirullah astagfirullah astagfirullah ọlọ́dàájì mi astagfirullah astagfirullah astagfirullah astagfirullah oríjì wa ọlọ́run àtúbà o oríjì wa ọlọ́run àtúbà gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ tá a rò pé ó kéré àti tá a ṣẹ̀ tá a rò pé tóbi ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ Allah oríjì ìwà ọlọ́run àtúbà oríjì ìwà ọlọ́run àtúbà oríjì ìwà ọlọ́run àtúbà àwọn ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ tá a rò ó kéré àti èyí tá a ṣẹ̀ tá a rò bó ẹ̀ṣẹ̀ kan ó lọ́dọ̀ aláwo. ohun tá a bá ń ṣe ká máa rántí pa ó padà sílé. owó tẹ̀rí gbòǹgbò ẹ̀ṣẹ̀ ilẹ̀kùn ọlọ́run má tì mọ́ mi o. àbá. Um, ẹjọ ẹ má bínú nǹkan tí ń fẹ́ bá ẹ sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ bóyá ń ṣe mí o ó yẹ kí n sọ fún yín ṣe rí bẹ́ẹ̀ ṣe ni kí n má ti lọlé ẹ kì í ṣe pé ó burú o but àárò ìyá mi ń sọ mí gan ni ọkàn mi ó dẹ̀ wà lára ọmọ mi àti ìyàwó mi gan ọ̀hún mi kí n rí wọn bọ̀ nígbà tẹ̀lé ni kí n má ti lọ ń sìn mo kàn fẹ́ béèrè pé ṣé mo kàn lè lọ kí n yọjú kí n lè padà. Allahu Akbar. Allahu Akbar. Sallu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. àbá ìwọlá. kí wọ́n yín báwo ni ṣe ń lọ dáadáa. Ah, inshallah. ṣe ń wọrí. àwọn ah, ọlọ́run gbá kóso gan ni o ọ̀gọ́dà ìwà mi wà ẹ wá ti gba kí ó fún mi lọ́sàn-án bẹ́ẹ̀ tí máa ń sùn ṣe ló máa ń dàgbé mi fi ń láàlà ó máa ti yé mi kílẹ̀ tó mọ̀. ọlọ́wọ́ alhamdulilah. ọ wà ní àwọn àṣkárò yín kọ́ tàárọ̀ àti tìrọ̀lẹ́. máa ń ṣe mo lè máa ń dìde ṣe tahajjud náà. Allahu akbar Allahu akbar. ọ̀rọ̀ tí ẹ sọ kalẹ̀ nípa ọ̀rọ̀ pé ẹ fẹ́ lọ sílé ọ̀rọ̀ tó dáa ni òótọ́ ọ̀rọ̀ ni torí pé kò sówó tá a lè dá sí i kò sóhun tá a fẹ́ fìyàwó yìí níwọ̀n bá tán wọn ìyá wa bá sì ń bẹ láyé yìí ọkàn wọn máa fẹ́ rí wọn gbogbo gbà bákan náà sì ni ọ̀rọ̀ àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín àwọn ẹ̀jẹ̀ wa náà nù kò sọ́kún tá a dá sí i àwọn ọmọ kan fẹ́ kẹ́ ẹ̀ wò ó lódì kejì pé tẹ́ ẹ bá ní kẹ́ lọlé nísìn gbogbo àwọn owó tẹ́ ẹ ti kó jọ látara iṣẹ́ burúkú tẹ̀ ń ṣe ń gbà wọn òun náà lẹ́ padà lọ bá láti máa ná àtàwọn dúkìá oríṣiríṣi tẹ̀ ti fi owó náà dè mọ́lẹ̀ a sì là ń tọrọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́run yìí táà ní kọ́ lòun foríjì wà ní gbogbo ìgbà kọ́rọ̀ wa má lọ dàbí ọ̀rọ̀ ajá tó padà sídìí ìbí rẹ̀ sọ pé inú ìdọ̀tí ni yóò máa wà ní gbogbo ìgbà. bẹ́ẹ̀ni Hmm, ẹ̀bá jẹ́ ká ṣe sùúrù níwọ̀nba tẹ bá tún wá wo àwọn àwọn ètò tẹ́ ti gbé dání àyíká wa yìí bí ìgbà tí èèyàn bẹ ẹ̀kọ́ ni ẹ sì nílò láti farasin wọn dáadáa kó lè mọ́ra tó bá ti mọ́ra ah, èèyàn ó sùn mọ́ lọ́hùn dáadáa wípé tẹ bá lọ lé nísìn gbogbo àwọn àǹfààní tí ẹ̀ ń jẹ láàyè gbogbo ẹ̀ ni ó di tẹ́ ẹ ò ní lè rí mọ́ ẹ jẹ́ ká ṣe sùúrù afa àjùwọ́lá níwọ̀n ìgbà tó ṣe pé gbogbo nǹkan pátá ni ó tàn hmm. ohun tá a fìbẹ̀rù ọlọ́run bá kó jọ gan yóò tàn á ń bèèrè tí àwọn nǹkan tó pé ẹ̀ṣẹ̀ la fi kó wọn jọ. ọlọ́run bá àlékèlá sọ pé kullu man alayha fanin wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram. Hmm. ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo nǹkan tí ń bẹ lórí ilẹ̀ pátápátá ni ó tàn ọlọ́run ọba nìkan ni ó kù ọba àlekè ọlá afá àjùmọ́lá ká gbọ́rọ̀ wa lọ́wọ́ ọlọ́run ká fara kí ọlọ́run ká gbà fọlọ́run á sì bẹ̀sẹ̀ lòun ṣàánú wa. jíde babaláwo tó mú wa lọ sọ́dọ̀ ó confirm fún wa pé tí wọ́n láti kú níwájú Elédùmarè. and again mo rí ring uh, necklace uh, àti àgọ́ ẹ̀ nínú ilé ló Fọlá, èmi mo set gbogbo ọ̀rọ̀ babaláwo yẹn. Ah! You did? Iṣẹ́ tí mo rán ẹ̀kọ́ ló jẹ́. I asked you to take care of my family. Mo kò kú. Ọmọ kú. ṣàlàyé bó mọ́. Ajide you're my friend. Jíbọ́lá mi mi mọ ipò. Mo fẹ́ ní nǹkan kó kó lọ sílé, ó dẹ̀ fi parọ́ fún mi. You're my, you're my friend. la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam la ilaha illallah. àṣìṣílẹ̀ làbọ̀ wá bá ohun tó bá gbìn náà ló máa ká fọ̀nà ẹ̀bùrú pinlẹ̀ ọ̀rọ̀ fọ̀nà ẹ̀bùrú pinlẹ̀ ọ̀rọ̀ lílàlà òfin ṣé pé gbogbo tó sọ yóò tọ́ ni mo ti pè mo ti kó wá bá mi ó lè mi ò ríro eléyìí o irọ́ mi ò jalè kò sí ìdílé bàbá ẹ̀ tó ń jalè èmi tí mo bí tí mo já yẹ kò sí ìtò ń jalè nílẹ̀ olè agbéwèrè tó ń lò bọ́. Yorùbá ṣe sùúrù o ṣáà pa mí sílé má pa mí síta ṣe sùúrù ṣe sùúrù èrírò eléyìí rí kọ́ mo sọnù látijọ́ yìí kó tó wá dé kó tó wá lólè dé mi ò mẹ́ni tí mo ṣẹ̀ báyìí kó dé ọmọ tèmi. Hey olè. fọ̀nà burúkú lẹ ọ̀rọ̀ lílàlà òfin yín wẹ́. bẹ́ẹ̀ bá ga alábà lílàlà òfin yín wẹ́. alhamdulilah alhamdulilah rabbil alamin ọba tó ṣàánú wa tó tún jẹ́ ká lè jókòó báyìí ara nǹkan tó dájú jù náà ni pé èdè máa ṣe láàrin àwọn ọmọ èèyàn àmọ́ ohun tó ṣe pàtàkì náà ni pé tí bá ti ń ṣẹlẹ̀ ká máa mójútó ká máa ṣe àyàn rẹ̀ torí ọ̀rọ̀ ọlọ́run tó sọ ní Suratul Hujurat ti pé bismillahi rahmani rahim innamal mu'minuna ikhwatun فاصلحوا بين أخويكم واتقوا الله الله la'allakum turhamun olúwa ní àwa onígbàgbọ́ òdodo olúwa ní ọmọ ìyá kan náà ní gbogbo wa jẹ́ olúwa ní ọmọ ìyá kan náà ní gbogbo wa jẹ́ àbá wa láti ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ àbá wa láti orílẹ̀-èdè ọ̀tọ̀ọ̀tọ̀ níwọ̀n ìgbà tá a ti jọ ń ṣe la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam àwọn ìyá kan náà ni hmm. wa. olùwàwà ń gbà á níyànjú pé fasilihu bayna akhwaykum wattaqullah olúwa ní ẹ máa ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá yín bá tí nǹkan bá fẹ́ yẹ̀gẹ̀rẹ̀ tí nǹkan bá fẹ́ dàrú ẹ wá bẹ́ẹ̀ ṣe ṣàtúnṣe láàrin àwọn ọmọ ìyá yín pẹ̀lú bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run la fi ń ṣe àtúnṣe láàrin ọmọ ìyá méjì táwọn bá fẹ́ dàrú alákọ̀ọ́kọ́ wọ́n tún bá afa àjíbọ́lá dúpẹ́ lẹ́ẹ̀kan sí i mo bá yín dúpẹ́ lẹ́ẹ̀kan sí i mo tún bá yín dúpẹ́ lẹ́ẹ̀kan sí i ìdí ọpẹ́ wa náà ni pé oore tọ́lọ́run bá ti ṣe nígbèsí ayé yín ó ti pọ̀ gan-an níwọ̀n ọgbà díẹ̀ ọlọ́run ti fi yín sójú ọ̀nà ìmọ̀nà ọlọ́run ìmọ̀nà yín ọ̀hún ọlọ́run má jẹ́ kẹ́yìn wá sọnù láéláé ọlọ́run lẹ́kẹ́ máa dàgbà sí nínú mímọ̀ nínú tẹ́kọ̀à hmm, bẹ́ẹ̀ náà ni kò ṣe rí àtọ̀dọ̀ yín ni ó ti gbà lọ́dọ̀ ìyá wa tí wọ́n jẹ́ ìyàwó yín ìyá wa àwọn yóò ní ṣì í ọ ní ibú mo kí n lọ́pọ̀lọpọ̀ tó bá ṣe pé obìnrin mi ni tọkọ rẹ̀ ò sínlé láti iye ọjọ́ yìí yóò ti fọ́n sí gbòòrò yóò ti yàyà kú yàrá nù tí wọ́n bá bí léèrè yóò ní inside life lòun ń bẹ tẹ́lẹ̀ òun ti di pipe life ọba tí ò ṣe ti yín bẹ́ẹ̀ ìyá wa ojú òní tì yín hmm, bẹ́ẹ̀ náà ní ṣèrí lọ́la la la hawla wala quwwata illa billahi al-aliyyil azim àmọ́ tọ́rọ̀ bá rí báyìí á gbé sọ̀rọ̀ sí ipò ilẹ̀kùn ni torí pé ilẹ̀kùn níbi tó bá ṣí sí kọ́ ni ó tì sí ọlọ́run nìkan ló lè yanjú ọ̀rọ̀ tó bá dàbí ilẹ̀kùn ìdílé tó yẹ pé a gbọ́dọ̀ mú ọ̀rọ̀ náà ká fà lọ́lọ́run lọ́wọ́ ká ṣàforíjì láàrin ara wa ká dáríjì ara wa ká sì máa béèrè àtàníyàn wa lọ bí tàtẹ̀yìnwá tó gbé tá a bá ní ànídárí jẹra wa gbogbo wa náà lẹ́rú ẹlẹ́ṣẹ̀ gbogbo apáta náà la máa ń ṣe àṣìṣe anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní kullu bani adam khati'un anabi ní gbogbo èèyàn tí bá tọ́ àti jáde lára anabi adam gbogbo wa náà máa ń ṣàṣìṣe àtàfà àtọmọ kí o kò sẹ́ńtì kì í ṣàṣìṣe nù wa àmọ́ táṣìṣe bá ṣẹlẹ̀ a máa mójúkò fúnra wa a máa foríjìra wa tó pọ́ lọ́wọ́n ọba àlekọ́lá ń ṣàforíjì fára náà. ìyá wa ojú ò ní tì í lọ́jọ́ tí nǹkan rí bá kàn obìnrin àjèjì ò ní ṣèyà ọmọ yín afẹ́kẹ́ ṣàforíjì àtàmójúkò fún apá àjíbọ́lá o torí pé à ń ṣe ọlọ́run gan bá gan a sì ń bẹ̀ ó sì ń foríjì wá. Ah, a máa fọ̀rọ̀ wọn ra wa wò náà ni tó rẹ pé ọkùnrin àjòtẹ́yìn ń bá sọ̀rọ̀ tó rẹ kí n ṣe àfa àjùbọ́ tó pẹ́ lòmíì ni àṣìṣe lè tara rẹ̀ wáyé náà téèyàn ò sì ní fura ìdí ìdókòwò pé agbọ́dọ̀ máa agbọ́dọ̀ ṣáà máa máa bẹ ọlọ́run fún ìtọ́sọ́nà ní gbogbo ìgbà àmọ́ èyí tó tóbi jù nínú ọ̀rọ̀ yìí náà ni pé ẹ ẹ ẹ ẹ mójúkò kẹ ẹ ṣàforíjì fún afa àjíbọ́lá ọlọ́run sì ṣàforíjì fẹ́yìn náà ọlọ́run ọba ọba àlékè ọlá tí gbogbo wa ń pè lójoojúmọ́ tí kì í bá ṣe pọ́ lọ́run bá máa ń mójúkò níbi àwọn àṣìṣe wa èèyàn mélòó ni ó kù láyé èèyàn mélòó ni ó kù láyé kò lè pọ̀ ọlọ́run bá a ṣe dáadáa fún yín ìyá wa afẹ́kẹ́ mójúkò ìyá wa àdánwò ọlọ́run kò sẹ́ni tó lè dúró de o àlọ́ àtàwọn máa gbà náà ni pé kọ́lọ́run má dán wa tán àdánwò tí ó jẹ́ mi wa lọ́kọ́lọ́run má gbé bá wa hmm, a ṣe ládùúà pé lọ́jọ́ dín nǹkan ẹ̀yẹ bá kàn ẹlòmíì ò ní rọ́pò yín ẹlòmíì ò ní ṣe ya àwọn ọmọ yín fún yín ẹ̀yin náà lẹ ṣiṣẹ́ ẹ̀yin náà lẹ jẹṣọ́ òun ẹ fọkànbalẹ̀ jẹṣẹ́ yín ni lórí ọkọ yín lórí àwọn ọmọ yín ẹ ò ní ṣe àyè dànù ọlọ́run sì ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa náà ilé wa ọlọ́run má jẹ́ ó dàrú ọ̀nà wa ọlọ́run má jẹ́ ó dàrú gbèsè ayé wa ọlọ́run má jẹ́ ó dàrú. rọ̀bánà atina fi dúnìyà hasana wà fil akhirati hasana wàkìnà azaban nar la hawla wala ẹ ṣeun ìyá wa. ẹ ṣe mo dúpẹ́. olúwa máa wà pẹ̀lẹ́ yìí náà àmín ẹ ṣe ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ló gbọ́ yàn ìyàwó wo jókòó ẹ̀ sínú ilé ẹ̀ o kò sẹ́ni tó ń lé ẹ o ọkọ ẹ ò èmi náà ò o inú ilé ẹni la dẹ̀ ti ń jẹ o kò sí láyé yìí o àgbélébù nìyẹn àfi ká ya mo fọlọ́run bẹ̀ ọ́. ẹ ṣe wọn fà ẹ ṣe mo dúpẹ́ ojú òní tì ọlọ́run àbá mi dúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run á yín lẹ́sàn-án rí o ẹ ṣe òróró mi mo dúpẹ́ lọ́wọ́ yín. òróró ọ̀rẹ́ ràn ló jẹ́ bó bá dẹ̀ fọ́ mẹ́ràn ẹ̀ràn wá bàjẹ́ ẹ̀ràn akóró. òun ṣèkà ó tilẹ̀kùn gbogbo ayé bàtà ọlọ́run wọ̀. bó bá tilẹ̀kùn ọkọ̀ tó títí lé tó títí lé. ilẹ̀kùn ọlọ́run ọba mi ń kọ́ ṣòrí tí kò sóhun tó pamọ́ o níwájú elédùnmarè kò sóhun tó pamọ́ o níwájú ọba ògo. àṣelẹ̀ mm-hmm. àbọ̀ wá bá ní o. àṣìṣílẹ̀ làbọ̀ wá bá ohun tó bá gbìn náà ló máa ká.